وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد عباد الله اعلموا أن الله تعالى لا يأمر بشيء ولا ينهى عباده عنه إلا لأحد أمرين إما لدور مفسدة أو لجر مصلحة وأعظم أوامره هو تصفية القلب له وحده في امتثال أمر له أو انتهاء أمر كان لذلك قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ومن ثمرات هذه العبادة الجليلة هي الثمرة الثالثة الإمداد من كيد شيطان الرجل به وتخرج من شيطانته وتصرفه حكى الله تعالى ذلك عنه قال رب أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين السابعة أن الإخلاص مسبب صرف الظل والفحشاء وفي حقيقة ذلك يقول الله تعالى في قصة يوسف عليه السلام ولقد همت به وهم بها لولا رأى لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء أو الفحشاء إنه من عبادنا المخلصين الثامنة يتضرع محمد القليل بالإخلاص وجوعا وثوابا كما في حديث الإمام مسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مر رجل بغصن شجرة على ظهر الأرض فقال والله لأوحين هذا عن المسلمين لا يؤذيهم فعرف الجنة أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين واستغفروه إنه لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى أنا رحم الله سبحانه وتعالى ọba tí يقوم sọ́wọ́ ní àkókòta wáyé رسول الله محمد صلى الله عليه وآله وسلم أبو سنة الله ààyè máa bẹ lórí àlàyé tó ní ṣe pẹ̀lú àwọn àǹfààní àti àwọn èso tó já èyí tá a lè fi kájẹ lára àlèmọ́ ní ìjẹjọ́ afẹnukọ oríṣiríṣi àwọn àlàyé tó ní ṣe fún tó ní ṣe lórí àwọn èrè àti àǹfààní tá a lè fi lára ìlà kí bàlújẹ́ tí ń bẹ fẹ́ lọ́wọ́ ká fún yàn kí bàlújẹ́ tí ń bẹ fẹ́ lọ́wọ́ kó fún yàn kí bẹ́ẹ̀ bá lọ fún oúnjẹ téèyàn kámọ́ ṣe kìí sẹ́ni tó ṣe sẹ́ẹ̀rí kámọ́ ṣe kìí sẹ́ni tọ́mọ ọba ti dáadáa fún. bákan náà bíṣọ́ọ̀bù ní àlàáfíà wọn ní ọlọ́run tọ́nà òun gbà á kódà bàbá fẹ́ rí àgbéga bá fẹ́ borí àwọn ọ̀tá islam tàbẹ́fọ́n òun gbà wá láyè nínú ìlú táwà gẹ́gẹ́ bí mùsùlùmí tí ó mọ olùfin ọlọ́run lágbo ilé táwà níbi tá à ń gbé ṣiṣẹ́ títí ń wù wá kíkáwó ìtọ́lọ̀ ọmọ lò àjẹ́gbà gbogbo ilé yìí bàbá ara fà ní bí àfikà ní ìkìláàbù nínú ṣẹ́ta bá ń ṣe nínú ẹ̀sìn torí tí ò bá sí ìkìláàbù fún wa kò sí ìkẹ́kẹ́ tí ń jó orí ayé tí a bá fà ní wọn tàn án lọ́wọ́ fún wa tí wà wúlò fẹ́ fún bọ́lá bá ti ń ṣe àwọn orí yẹn fún wa ayé nìkan lórí yẹn ó bá sì ní wúlò fẹ́ fún ẹrú sí ọlọ́run ẹjẹ́ lọ́mọ àmàdájú níbi ọlọ́run subhanahu wa ta'ala kò ní pàṣẹ dáadáa kan àbí kò kọ aburú kan báwa ẹgbẹ́ rẹ̀ àbí kò já sí pé torí méjì ìdí àkọ́kọ́ nínú kó tó rí aburú bẹ níbi nǹkan yẹn tí ọlọ́run subhanahu wa ta'ala fẹ́ ti kó dànù fún wa lóṣù ní amẹ́lí dáadáa àǹfààní lára nǹkan yẹn kó wọ́n ètò tóbi jù nínú àṣẹ náà tó lọ́wọ́ pa ewu rẹ̀ òní ká sápọ̀ mọ́ ọkàn wa fọ́lọ́ ọba nìkan ìdá afẹ́fẹ́ láṣẹ ọlọ́wọ́ bá kẹ́ni àbí ìwé ìfẹ́ ìwọ̀ ọ̀gá fọ́lọ́wọ́ bá tapò tó pọ̀ fún ara fẹ́ jìnà sí ká ṣe dáadáa ló fẹ́ ṣe àìdá tó rẹ máa ṣùgbọ́n òjì àìdá yẹn ti lórí ọlọ́wọ́ bá pọ̀ mọ́ kó kọ́mọ́tà ìdá ọlọ́wọ́ bá pọ̀ mọ́ sàìdá ń tó nìyẹn àbí tó ṣẹlẹ̀ nìyẹn tó fi ṣàbúrú yẹn ti lórí kankan torí dáadáa tá a ṣe lórí àìdá burú tá a ṣe lórí òun nìkan ní láti bọ̀ dáadáa ọlọ́wọ́ bá a láṣẹ ìkẹ́kẹ́ tayọ tí wọ́n ló ti fún ọlọ́run ọba lẹ́yìn tí ó sàpọ̀ mẹ́sìn yẹn fọlọ́run torí tí ọlọ́run ọba ló ní yẹn ọ̀nàfà kí wọ́n má paragana kó bí ẹbọ ẹbọ kékeré ni ẹbọ ńlá ni ọ̀rọ̀ wá lórí ẹ̀ a máa ṣe àlàyé àwọn tí wọ́n bá lára láàrin àwọn èèyàn wọn ó mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu tiẹ̀ ọ̀rọ̀ ẹ̀mọ́ náà lọ́sẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀kọ́ ó jìnà sí nínú àwọn èèyàn tó tún bẹ nídìí Islam òun náà ni àdìsí láti ní kẹ́ẹ̀dì ṣẹ̀tọ́ àni ọ̀ṣun ní wàtàkọ́lù fún bí yẹn bá tó àtàwọn ọmọ rẹ̀

gbígbà fún ṣẹ̀tọ́nù yẹrí olóòrùn ní ṣe gbàjá lọ fara wọn tààlà wá tẹ́pẹ̀lẹ̀ lábọ̀n gé múlé tẹ́ kọ́ọ̀lá ọ̀dẹ̀ ọ̀wọ́ ìfẹ̀yìn ìwolúwa ní tó ti tì mí lọ́nà báyìí ó ti yọ ní kò nínú ìdẹ̀ra rẹ ó gbogbo Adam ìmọ̀ ṣe wọ́n lọ́kùn agbogbo orí ilẹ̀ ni gbogbo tí ò dáa ni máa ṣe lọ́sọ̀ọ́ lójú wọn ìdìnà ojú ọ̀rọ̀ fún wọn ẹbọ́n ní ọ̀rọ̀ fún wọn wọn ò ní rí aburú ní tí ò dá láyéláyé wọn dá owó ìyá ìlà fàjìmọ̀ yìí gbogbo ni màá sọnù sẹ́ni náà ti sọnù kó ló kí ẹ̀rẹ́ náà ẹ kò sí wàhálà gbogbo ọmọ ọmọ ọmọ àrọ́mọ́ mànábì Adam wọn ò ní sínú ẹni tó kẹ̀mọ́ láyé ìlà ìlà ẹ̀dẹ́kẹ̀ nínú ọ̀dọ̀là àyàfàwọn ẹrú ẹni pé ṣẹ̀tọ́ ló ń tèlé rí ìyá rẹ̀ tó fún ọmọ anábì Adam àwọn tó exempt tó yọ kúrò ó láwọn tọ́nà ọba fi bá ṣe é tí wọ́n pàtàkì máa ṣẹ́ fọ́nà ọba nìkan àwọn yẹn lágbára wò níkà ayayayé mi kìíní kan ni wọ́n ń dààmú mi bí ìkíláàsì bá dúró pẹ̀lú èèyàn dáadáa èsì gan yóò rí yàn yóò bá ti jẹ lọ àǹfààní ẹlẹ́ẹ̀keje أن الإخلاص مستقبل صرف الكل والفحشاء bí ìbá fẹ́ jìnà sí gbogbo ìwà pálapàla tó fẹ́ jìnà sí ẹ̀ṣẹ̀ tó fẹ́ jìnà sábúrú ìkíláàsì máa ń jẹ́ òkùnfà fún èèyàn lẹ́dàá tó lè dúró déédé lórí àṣẹ ọlọ́run ọba eléyìí ló ṣẹlẹ̀ sí ànábì Yusuf alayhisalam gbogbo wa la mọ ìtànábì Yusuf pẹ̀lú zulaikha àbí zẹ̀lẹ́ kọ́sì ní arábìnrin tó jẹ́yàwó ọ̀gá rẹ̀ tọ́lọ̀ ṣàlọ́wọ̀ fún ẹgbọ́n tuntun wa sọ wọ́n lọ kọ́dẹ̀ hàn mi mẹ́kẹ́bẹ́ arábìnrin yẹn ó ti pinnu ẹ̀mí pé kíní jẹ́ bẹ́ẹ̀ lẹ́ni Yusuf yìí aláàfin tó ló fẹ́ sí yẹn gbogbo ọ̀nà ló fi àti bí kódà ìlẹ́yìn ọkà lẹ́yìn Yusuf náà padà fẹ́ tẹ̀ sí tó fẹ́ fẹ́ pẹ̀lú ẹ̀ lọ́wọ́ ụra ráwọn àmì onye òun ni àlẹ́bí Yusuf alayisalaam lórí ọkọ̀ nínú jàǹbá ewu èyí tára bí mi ẹ̀fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ ọlọ́run wa ni kẹ̀lẹ́ẹ̀dì ti fà ẹ̀nìhù tó àwọn ìfàṣà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́run láti ń jẹ́ ìjà kópa àlẹ́bí Yusuf ìwà àbàjẹ́ agbẹ́kópa àlẹ́bí Yusuf kò wúrí bó ti rẹwà tó lọ́kùnrin bọ́lọ̀ kò jọ bí ti tiẹ̀ kí ló sì jẹ níbi tẹ́ ìjọba gbogbo obìnrin ojú bà láyé jẹ kányányá kò bẹ́ẹ̀ tí obìnrin tó jọ lọ́mọge ti ti sẹ́lá bẹ́ẹ̀ rẹ àbí tó ti dábì fún ọkọ lọ́kọ ní tó sẹ́lá bẹ́ẹ̀ rẹ àti kó máa fi kò tó wà kó fi mọ̀ bà wọ́n láyé jẹ gbogbo bó ti jẹ kó lórí tó ọlọ́ni Yusuf agbéwà bàjẹ́ kú òkun innahu min ibadina al-mukhlasin torí pé dájúdájá ó jẹ́ kẹ́lú àwọn ẹrú sí àwọn ọlọ́wọ́n ọba tá a fọ́ mọ́ tóun náà sì ń sèta ìfọ̀mù náà fáwọn ọlọ́wọ́ tó tí kíláàsì bá ń dá tó bá wà pẹ̀lú èèyàn ẹ̀yìn gbà yẹn tọ́mẹ́ǹtì ṣẹ̀tọ́ ni ẹ̀ẹ́nìmí kan ṣẹ̀tọ́ ni ọmọ òun láàyàn ọpọlọpọ padà jáde lọ́rọ̀ èèyàn tí ẹ fìlà fún padà tó ti fẹ́ alẹ́mìfẹ́ tayọ àwọn ju ọlọ́run ẹlẹ́ẹ̀kẹjọ yàtọ̀gbọ́ àkùlà ẹ̀mọ̀lẹ̀ lọ́pàdínù ìlẹ̀ kìláàsì ìjúra wọn sáwàrà bí kìláàsì bá ń bẹ pẹ̀lú èèyàn ó dà ọlọ́run máa ń ṣàgbègbè lé ẹ̀san fún yàn lórí iṣẹ́ tó kéré tí yóò sì sẹ́sẹ̀ rẹ̀ tó pọ̀ wájú ọlọ́run kí ìfúrásù bá ti ń bẹ fún ẹ̀dá alimami muslim rahimahullah nínú sọ yìí ìrìn wọn ẹgbọn ti dáhùn hadith àti ọ̀rọ̀ ẹ̀sán ọ̀bí ọmọ wa wọn ló ń ṣe ọlọ́run àti sọláàtì sọláàmù sọ wípé mọ́rọ̀ rọ́jòló nìdò húsùnìn mọ́rọ̀ rọ́jòló nìdò húsùn ṣẹ́yàrọ̀ kí aláàbọ̀hẹ̀rẹ̀ ọ̀f arákùnrin kan lóore kọjá lórí ilẹ̀ tó wá rí ẹka igi kan tó ní ẹ̀gún lára tó já sí báyìí bá ń jẹsẹ̀ dé yóò mọ̀ ṣe wọ́n jàǹbá ẹni wá ní wọ̀lọ́ mo ọlọ́ba búra sí la ìhìyànà hádà ẹni mùsùlùmí náà láyò rí yìí igi ẹ̀gún tí ń bẹ lójú ọ̀nà yìí máa gbé kó lọ́nà mi ní mùsùlùmí ó rí jàǹbá lára rẹ̀ tó nígbà tí wọn ò bá mọ̀ yóò ṣe wọ́n sùn ká ẹ̀rí nítorí èèyàn lára òmù kó fún wa ó lè jọ ọ̀nà kan táwọn èèyàn rìn torí torí sí nǹkan ìjàmbá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó gbìyànjú ó mú jàmbá yẹn kó sùtáyọ̀ mú kó fún wa fa ó lè kẹlẹ́ àlùjánnà látara ìmú tó lè jẹ mùsùlùmí jàmbá kó fún wa ó sì jẹ ntọ́nà ọba ní wà àlùjánnà so eléyìí ó jẹ́ ojú ọ̀nà ìtàlẹ̀ ojú rí tá à ń tọ̀ gbogbo ẹni bá ń gbìyànjú ojú ọ̀nà táwọn èèyàn rìn tí wọ́n ń tọ̀ aburú àwọn kidnappers àwọn oníjàmbá ìdápọ̀ lọ́nà yẹn ó ní agbára lọ́wọ́ láti dènà dè wọ́n kò bí aburú yẹn wíwà ní kò jọba ni àbíkò aládàáni náà ni àbó lójó lórí lásìkò yẹn nínú ìlú yẹn àbí ní túùtù yẹn ó fáwọn tí ń jẹ́ eh, wọn ò jẹ́ káwọn aburú yẹn jẹ́ ó sì ẹni ó kéré lọ́dọ̀pọ̀lọpọ̀ àwọn lára tó pọ̀ nínú iwájú ọlọ́run àti àdàwà àìlà àbí ojú ọ̀nà táì rí ojú ọ̀nà ìsẹ̀sìn tó lè pé inú ẹ̀mí láti ń gbọ́yé gbogbo ẹni jápọ̀ ní bíbí àfá wọ́n ń dìnnà èèyàn kúrò ní ojú ọ̀nà dáadáa jẹ́ tọ́lọ̀ ń sà nínú àfá gbogbo ìwà wọn òun sájìnà fáwọn èèyàn òun pọ̀ fáwọn èèyàn tó fi kó kó tí wọ́n dálẹ̀ tó lè bà wọ́n lẹ́sìn jẹ́ tó lè bà wọ́n jẹ́ bó ti kọrọ kọ́rọ̀ tó sọ ó kéré tó lójú rẹ ìwọ̀n àti mélòó mo ṣe náà àwọn èèyàn sì gbọ́ yé pé jálà ti bọ ní òdà kódà fún àti ti tẹ́lẹ̀ jẹ́ ń kò gbọ́ wá sí láàrin ìṣẹ́jú márùn-ún pẹ̀lú hadith tó ń ṣàlàyé rẹ̀ òun náà tún bá bóun ṣe mọ́ ó lè kéré lójú ti tiẹ̀ tó bá ti kó ṣe lórí tọ́lọ́run ó mọ̀ òun sí gbogbo mùsùlùmí ẹja wá ọlọ́run bá ní aláforíjì torí pé ọlọ́run ọba lọ́ba tí ń ta àforíjì fún gbogbo ẹni tó bá ronú kó fi wà tí ò dá tó bẹ̀rẹ̀ sí wúwa rẹ tí kì í ṣe jẹ́ rẹ tó wá ìmọ̀ràn sọ́dọ̀ ọlọ́run. ثم أفضل الصلاة وأزكى التسليم على خاتم النبيين وعلى آله وصحبه والسائلين على منهجهم إلى يوم الدين أيها المسلمون إن تاسعة من ثمرات الإخلاص هو الثبات على الحق هو الثبات على الحق عند تحديات الباطل وأهله ومواجهات الابتلاءات قال الله عز وجل وكأي من نبي قاتل معه ربيون كثير فما وحنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين العاشرة المواقف دخول الجنة وهو حسن الثواب الآخرة قال الله عز وجل فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين عباد الله أفلا تتدبرون أقوال نبيكم صلى الله عليه وسلم عن فضل الإخلاص في العمل كما في صحيح مسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وعن أنس بن مالك رضي الله عنه قال رجعنا من غزوة تبوك مع النبي صلى الله عليه وسلم فقال إن أقواما خلقنا في المدينة أو في المدينة وما سلكنا شعبا ولا واديا إلا وهم معنا حفظهم العفو رواه مسلم أدعو الله سبحانه وتعالى

ká lè dúró sísin lórí òótọ́ jẹ́mọ́ mùsùlùmí ìyàtọ̀ ń bẹ láàrin kákéwú kádò òótọ́ mà ìpìlẹ̀ nípa ní kéwú ó fẹ́ dòótọ́ mọ̀ kó ní ìbàjẹ́ kódà ìmọ̀lẹ́mà kó ní ìkùnkùn báwọn èèyàn bá múra mú òkùnkùn kọ́lọ́ ń sáánú ẹ̀kún lè mọ̀ nínú mọ́lẹ̀ ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ké ní kéwú níta náà ní tó kẹ́yà kéwú ó lè tó tọ́mọ̀ tó lẹ́nu ní ìbẹ̀rẹ̀ ní tó kéwú ẹ̀bá má kéwú rẹ̀ gan ìbábẹ̀ lórí fún torí pé kéwú yẹn náà sọ tí o dáa fún nínú wà mo sì sọ fún kò lówó tó kí ẹ̀dá tó tọ́mọ̀ kó dàbí òkéwú ó tún máa wọn ní kéwú nígbà wà sí òdodo kó wá lè dúró tí ó tún yẹn nígbà tí ara bá fẹ́ ní a ìkìláàbù ní sàánú yẹn lórí ẹ̀ o lẹ́bi rọ́pọ̀lọpọ̀ lónìí tó kéwú náà orí rẹ̀ sì pé ṣùgbọ́n ẹ máa rí ìgbà táwọn òpè níjà àwọn ẹni bí bá dé tí àwọn challenge àwọn ẹni bí bá dé yóò fọ́ ọ̀nà sí wọn lọ́wọ́ àdánwò oríṣiríṣi ní máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wá bẹ́ẹ̀ tó ní òdodo àdánwò ara ìyàwó ń bẹ fún àdánwò ara ọkọ ń bẹ fún àdánwò ara ọmọ ń bẹ fún àdánwò bí ti ń ṣeṣẹ́ ń bẹ fún àdánwò àwọn tí ń bá gbénu mọ̀lẹ́bí kò sẹ́ni fẹ́ tó tí òótọ́ láyé táwọn èèyàn lánìí ìlú tó bá wò ó wà tí wọn ò ní máa ń ṣe torí bí bí àdánwò kan ní eléyìí náà sì ń bẹ̀rù lọ́nà tó jẹ́ lẹ́bí na àmànú أن يقولوا آمنا وهم لا يفتنون أحسب الناس أن يقولوا آمنا وهم لا يفتنون àwọn èèyàn wọ́n kàn máa rò wípé mòmìnì làwọn mòmìnì làwọn wọ́n sì wà lẹ́nu wọ́n dákọ́ ní fatanilẹ̀ lẹ́bí ni mi ń kọ́ bí hìm àwọn tí wọ́n síwájú wọn nínú ìgbàgbọ́ àwọn ọlọ́run tẹ́ wọn wòye ṣẹlẹ̀ ìlú mùkọ́lọ̀ tó àṣírí ẹni fẹ́ dúró tí òótọ́ àtẹ́tùtù fẹ́ jẹun lábẹ́ẹ̀kùn ìfẹ̀sùn jẹun ìfẹ̀sùn kájú olópọ̀ káàkiri ìfí tú àṣírí títà orílẹ̀ lámẹ́ ń dúró ti ẹ̀sìn ẹ̀ lóòótọ́ àdánwò lára ọmọ ló ṣẹlẹ̀ sí àdánwò lára ara rẹ̀ gan àláfíà ara rẹ̀ lè jẹ́ àdánwò fún ìjẹ́ ẹmú rẹ̀ lè jẹ́ àdánwò fún gbogbo ọ̀nà ìrújẹ́ ọmọ wá gbà wá ẹlòmíì àdánwò tí ẹ̀ tó rí bí jẹ́ ẹ̀mú ló sọ jẹ́ ní èdè mùsùlùmí náà ní àwọn ọmọ àwọn aṣẹ ibi ipò oríṣiríṣi bá ti mọ inú àdánwò nípè níjà láyé bí nìyẹn káwọn wọn fọ tàwọn ẹni ibi tó ṣe pé wọn ò wé ẹ̀kẹ́ kiri láyé ẹni fẹ́ ń bẹ lọ́wọ́ wọn wọn kò sí tí wọn ní bẹ́ẹ̀ olúwa wá sọ eléyìí tó ń kílẹ̀ dáadáa ó ní wọn ti ayé mi nàbí mélòó mélòó ńlá àwọn ànábì ọlọ́ọ̀ tí wọ́n síwájú wà ná Muhammad sallallahu alaihi wasallam qatala ma'ahu ribbiyun ribbiyun làwọn tó ti pé wọn ò kéwú ṣùgbọ́n wọ́n gbọ́ wà lẹ́nu àwọn ànábì wọn ní táwọn ànábì ọlọ́ọ̀ tó lọ́wọ́ tí wọ́n bá ti ṣàlàyé àwọn náà ń tẹ̀lé nìyẹn lẹ́nìí kí là pè wọ́n a ní olúwa dogmatic jẹjẹjẹ nínú mọ̀tẹ̀láwà fà káàkiri kò sí tó yé kò sọ́pọ̀ lọ fún mo ti lọ́jọ́ orí tó mo ti pọ̀ ń lóye ayé tó náà tó tún tẹ̀lé àwọn ọmọ kiri náà ni èrìdì yú náà nìyẹn àwa ti mú sẹ́yìn àfa tẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run fún wa látàrí wípé ẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run kìí ṣe tówó tẹ ní lọ́wọ́ kìí ṣe ipò tẹ wà ṣùgbọ́n torí ìmọ̀lẹ́sẹ̀ táwọn òfin bẹ lára yín láti ń gbọ́rọ̀ sí yín lẹ́nu mélòó mélòó ni wù wọn bẹ́ẹ̀ tí wọ́n bá wọn àlẹ́ táwọn anábì máa ti sọ fún ọgbọ́n ojú ogun yá o àwọn náà sọ náà nìyẹn àwọn àtàwọn tètè jà lójú ogun àwọn náà tún náà nìyẹn fàmà wákàtí ìmọ̀ ọ̀sọ́ ọ̀bà kò fi wọn ò tó gbogbo tójú wọn rí lójú ogun tójú ogun ìjìyà tí wọn rí wọn ò ìfowó wọn ò wọn ò وما كان قوله كثير كثير كان وجدت وانصمه إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين gbogbo àdúrà tí wọ́n ti ní pé olúwa wa ojúkọ́rọ̀ ojú tó lójú ogun ìwolúwa wa forí ẹ̀ṣẹ̀ wa jìn àwọn ìwà àbàjẹ́ tá a ti ẹ̀sìn wa ní àlámọ̀rí ayé wa forí ilẹ̀ wa

kò síbi tó wò ó orí bọ̀ tọ́hún náà tó kóhun lè làyàn kó òun ìṣòro ìṣòro tó ń bẹ pẹ̀lú ẹ̀ ìṣòro tó dé ti láàrú náà fi dẹ́yìn tí kóhun náà lè gbà yàn kó òun ìṣòro àtàrà ṣòro tiẹ̀ lòó ti jẹ́ èèyàn ẹkùn tiẹ̀ yóò jẹ́ ní fóun so àtẹ̀bí fẹ́lẹ́ on the foot ká dúró lórí òótọ́ wọn náà ìtàdánwò bá dé <laughs> ìyẹn lè mọ̀ gbọ́ wà dìí mọ gbọ́ wà sí kalẹ̀ ní ọmọ ìyá mi tàjọ jáfà àjọ ọmọ ike jámọ́ ké kalẹ̀ ní ìgbà tágbó òtí ìdè gbọ́wọ́ ní ìgbà tí òwúrọ̀ bá yọjú trials oríṣiríṣi ọ̀nà ẹ ìtì mo ké ní ìlera nìyí ẹ ìtọ́lọ̀ ní kí n pè nìyí sára mi ní kí n ni mọ̀lẹ́bí mi ní ọmọ mi ní lọ bó ṣe ń lọ ìtọ́jú kúrò jù mí ní àwọn tó ń dé wọn wọ ẹgbẹ́ àjẹ́ lábẹ́ ìbò òrùn wọn náà bá ti rú wọn ẹgbẹ́ òkùnkùn tí gbogbo ibi tó wá sí orí bọ̀ yìí só ti kú lọ́wọ́ ni só ní bí ọ̀gá mọ́kù ni so ìdúró tí òdodo tí máa ń ràn lọ́wọ́ lórí ẹ̀kún ní àdìkọ́lá a òde lóde mi níbi kankan lọ mi níbi kankan lọ òde òde náà nìyẹn

tí fún un sọ̀tún wọ́n tó ti yóò mọ̀ pé náà ń múra múra dára ni bẹ́ẹ̀ ni amúra wa pẹ̀lú àdúrà amúra pẹ̀lú kọ́lá amúra wa pẹ̀lú mọ̀tí sàárà sọ̀rọ̀ tó sọ fáwọn èèyàn sàárà abúlé òkú fáwọn èèyàn sàárà ẹni tí ò tó òkú sàárà àwọn tá a lórí àwọn ìbèrè ẹ̀dá àdúrà mùsùlùmí gbogbo ìgbà ni tó bá nìkan ṣe pé wọ́n ọlọ́run gbogbo ẹni tí ó kọ ní kò ní ọ̀nà yìí wọ́n gbé borí rẹ̀ ó fún ọ lọ́wọ́ ó fún ọ mọ́tò gbogbo àǹfààní ló ń ṣe àmọ́ kò fẹ́ kó jẹ́ mùsùlùmí dáadáa lábẹ́ òun àdúgbò ẹ̀ láwà yìí a ní mo ṣe láìkí tó iṣu náà ní ìjọ òkè ń celebrate Christmas iṣu náà ní ìjọ àwọn ọmọ sọ pé a kì í nìyẹn fún sọdún bíi tiẹ̀ I don't know where you got all this strange ideology ìjọ ti tó fífẹ́ ẹ̀ka ìmúyẹ wàhálà ní òfin kìí fi wàhálà tí wàá ti èròǹgbà ní ìbẹ lọ́dọ̀ àwọn ọ̀tá yẹn lẹ́yìn bá jọ́gà léyìn lórí ibi iṣẹ́ yẹn dé lásìkò lọ sí báyìí lọ́fíìsì yẹn ṣe púrùpín tó pàwọ́ àti ẹ̀kọ́ nìyẹn wà ní pé ní láìkì yóò kò sí bá mi celebrate Christmas ẹ̀ mo ní kó wọ́n wá di weekend kó wá lo time pẹ̀lú mi kájọ celebrate ẹ́ ní mọ́bà ideology tó gbà yẹn ní oṣù wẹ̀ kó jẹ́ wàhálà fún ọ̀gá tí bó lóun ò dé ni kò sì dìgbà ní ẹkọ lọ́gà ẹ̀ bá ní celebrate kò pẹ́ ní tó dà yín pọ̀ náà níṣẹ́ tí ìgbà tí ó pé èròǹgbà ní ibẹ̀ tí ò sí yàn sọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tó mẹ̀sìn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ nínú mọ̀lẹ́bí àwọn tajá mùsùlùmí nígbà ní wọ́n fẹ́ sàdúrà kan ní mọ̀lẹ́bí o ẹ̀wọ́n ó dáwọ́ kìíní kan o wọ́n sì fẹ́ràn kan o ẹ̀wọ́n ó sì àwọn nǹkan kọ̀ọ̀kan tí mọ̀lẹ́bí ó fi máa lọ inú fi máa bọ̀ wọ́n ti lóò sí ìlú pé ẹkú jẹ́ ṣòro onìkan ní o fẹ́dà mọ̀lẹ́bí rú o rárá onígbàgbọ́ tó ń lọ́bẹ̀ ẹ̀yìn tí gbàgbọ́ ní bá lọ́bẹ̀ sí kí ni ẹkúnra ní jọ onítòun lọ́bẹ̀ tí bàtẹ́ pé nkẹ́kẹ́ ń bẹ níbẹ̀ tíṣẹ́ ìtọ́ọ̀nù fẹ́ ti bà wá jẹ́lẹ́sìn so ìdí mọ̀mú yàn dúró ọmọ ìyá mẹ́nu sùlámù àdánwò ń bẹ èyí tí ìyẹn fojú rí náà àdánwò ń bẹ èyí tí àìfojú rí ń bẹ náà àdánwò ní tó lè láyàn al-ikhlas tó bá ti lọ́wọ́ bá tán náà ní kí ìtàlẹ̀ lórí ní ìmìlì kan lọ bẹ́ẹ̀ lára àǹfààní aláwọ̀sán yẹn bẹ́ẹ̀ bá ti di sùúrù ọlọ́sùn padà làyàn kó ló sọ̀rọ̀ yẹn àwọn tí wọ́n ti fọ́ọ̀lù tó sọ̀rọ̀ yẹn tí wọ́n bẹ̀tẹ̀ ara wọn jẹ́ kó padà máa lè kó lè jẹ́nà ìkìláàsì fi ń jẹ́ èdè ń jáde láti òun kẹ́ni máa ń jẹ́ kí ìrìn ayé rọrùn pé olùwà wa ní fa atahumullahu thawaba dunya wa husna thawabi al-akhirah wallahu yuhibbul muhsinin àwọn tí wọ́n jẹ́ nílé tí wọ́n dúró tuntun lórí òótọ́ tí wọ́n jẹ́ kí kí ayé ó gbá wọn kú lórí òótọ́ ẹ̀sìn ọlọ́ọ̀dẹ apàdà wá fún wọn ní ẹ̀san táyé wọ́n ó rí tẹ̀mí ayé tó dáa lò bẹ́ẹ̀ ni wọ́n fi lórí dáadáa wa husna thawabi al-akhirah bẹ́ẹ̀ ni dáadáa ẹ̀san àlùkìyàmù jẹ́ tiwọn torí pé ọlọ́run bá ń kọ́ ọba tí ń fẹ́ràn gbogbo olùṣe dáadáa yìí ẹrú sí ọlọ́run ẹjẹ́ yá ju ibi ọ̀rọ̀ ànábì wò ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa láti ṣe tó gáṣe class níbi iṣẹ́ ìgbìn wa àdìsí ànábì kó rẹ̀ gẹ̀gẹ̀ títí ṣe wá lójú yìí títí ṣe wá lójú kòkòrò títí ṣe wá lóhùn bẹ gbogbo sáàlà sálàmù sọ wípé

gbogbo ilé yẹn fáwà lójọ lójú àwọn rẹwà lóbìnrin ó rẹwà lọ́kùnrin àgbà tó wábi tó wá ó kó kọ́wọ́ ìdání ọlọ́pàá lọ́tọ̀ sójà lóbi àwọn ní mọ̀ sábà jọ lójú ní ìjọ mi lójú gbogbo tí wọ́n tún sọ fún ọ kò lè lójú ṣùgbọ́n ìṣẹ́ni ọlọ́run kà fún ilà wa ọlọ́run wò tó bá gbé ọ̀rọ̀ kalẹ̀ ẹ̀mí ẹni tí ń ṣe bí ó sì máa rọ̀ ẹni tí ń ṣe dáadáa tẹ́lẹ̀ inú rẹ̀ ó sì máa dùkú ń bẹ lórí dáadáa ṣùgbọ́n kílẹ̀ ní ètò òfin ṣe ṣé èdè pípọ̀ wá àti tó ń ṣe yìí gbòkègbodò rẹ̀ nú ẹ̀sìn yìí ṣé ìgbóyún láfojúsùn kan lọ́jọ́ iwájú àfojúsùn náà ní wípé kí ó lè sọ pé mi náà àyẹ̀bá àmà tí bàbá ìmọ̀ mú nílùú owó tí nínú ẹ̀sìn àìbá àmà bá lókun tí ń jẹ lọ́wọ́ nígbà tó lọ́wọ́ bá fún lè rìn náà ó ti bá ti náwó sẹ́sìn kò ní mọ́ náwó sẹ́sìn bá lókun àdínì ẹja fún un náà ìpè òun rẹ mọ́sálásí gbogbo ògbà yìí tí kò ní túmọ̀ láti ṣe bá mọ́sálásí asálàyé ọ̀rọ̀ ní o torípa ẹni sùúrù èmi lábẹ́nu gbẹnu mọ́sálásí ìmọ̀mù kò ló péyàn ní kéré èkí bá sọ náà ní ó fẹ́ ẹjẹ́ bá ní yẹn kẹ́ lè di olórí kẹ́ lè ní àṣẹ mọ́sálásí yẹn lọ́wọ́ rẹ fi ṣe tẹ́gbọ́n yí sí o ẹjá wòye sí àníyàn sáà tó ṣe gbọ́n sáà ṣe ó lò ó dorí ọmọ tí èèyàn ń tán nù lé tí èèyàn ń tọ́ torí kó mọ́ ń lè búyàn lọ́jọ́ iwájú ni àbí èèyàn tó torí pọ́lọ́ ọba pààyàn láti tó tọ́ ọmọ rẹ̀ àwọn tí wọ́n ẹjá wòye sí tó bá ní àníyàn pọ́lọ́ ní kí n tọ́mọ̀ mi ni kí n tọ́jú ìyàwó mi tọ́lọ́ máa sọ ọmọ rẹ lọ́mọ dáadáa fún ọ ó jèrè rẹ̀ bó sì ṣe nídàkejì ọmọ àlẹ́bì nù ṣùgbọ́n ní àníyàn rí lẹ́yìn náà ìṣẹ́tẹ̀ ìṣe ẹwòye sí Allah subhanahu wa ta'ala yóò wò alẹ́sọ̀mọ́ Malik radiyallahu anhu ó ní àwọn dáyé láti ojú ogun Tabuk pẹ̀lú àná Muhammad sallallahu alaihi wasallam 21 days ni wọ́n lòlú ẹ̀ wọ́n wà lọ́nà lójú ogun yẹn kò ní twenty one days wọ́n mọ̀dà twenty one days ni wọ́n lò gbàdúgbà wọn darí tán anáfi ní ànábi wá sọ̀rọ̀ kan ó ní iná àkọ́wá mẹ́ni kọ̀lẹ́tì náà nínú àdínà àwọn kan bẹ nínú àwọn èèyàn àti wọn ń dẹ̀ sẹ́yìn gbòòrò màdínà ń wọ́ lójú ogun bá ti ṣe kìràkìtà lójú ogun ni màdínà làwọn wà mọ́ra sọ̀lẹ́tì náà ṣe ibẹ́ wọ̀lẹ̀wọ̀ ìyàn kò tún jọ́nà kan tá a fọ̀ lójú ogun yẹn àbáyé kan ládéjú ilẹ̀ wọ̀kùn mẹ́ẹ̀nà àbúkójá ti wípé wọ́n bẹ pẹ̀lú wa ẹ̀mí wọ́n bẹ pẹ̀lú wa àbáta mọ̀ lọ́rọ̀ ẹ̀sìn kan sí kejì ló dé wọn mọ́lẹ̀ kéjọ wọn wá yóò já mọ́jú àbójárọ àbójáríṣi àbó ní àrùn kan lára tí òun kò lè pupa ní ogun yẹn àmọ́ gbàtà ní ọdún rẹ pẹ̀lú wa gbogbo táàbà yìí lójú ogun dáadáa yẹn ní ládá àwọn náà ní pẹ̀lú wa lábẹ́ sọ pé ọlọ́run ẹni tí ò sí ọlọ́run tó ń jàre wa bẹ́ẹ̀ni tí ò sí tó ti kó láníyàn dáadáa nú ẹ̀sìn àìmọ́ ní tú rẹ̀ ní òbí ṣe ọlọ́run tó jàre wọ́n tó ná mílíọ̀nù mílíọ̀nù nú ẹ̀sìn tó ti gbà níyàn bí díẹ̀ àníyàn kárí nù. bẹ́ẹ̀ náà ni ẹni tí ò kéwú ọlọ́run tó jàre ẹni tó kéwú lójú àgbè àmà torí pé ńgbà tó tó máa ń sọ fún ó ń lò wọ́n tó ti ké wọ́n kàn wọ́n nínú wípé ọlọ́run ti rá níyàn fi wa ká kọ́ ni ìgbìyànjú ní pé wọ́n tó bá sọ táwọn èèyàn tí wọ́n ṣe nínú ẹ̀sìn ìgbìyànjú tí wọ́n náà ṣe jù bẹ́ẹ̀ lọ inú tó bá sọ táwọn èèyàn tí ò dá nínú ẹ̀sìn kí nǹkan tí ó tàbí nǹkan yẹn dàwọn tó kù lọ ìgbà ẹnìmọ̀ yẹn tó wúlò tó dúró ní kìláàsì nígbà yẹn bẹ̀rẹ̀ wa subhanahu wa ta'ala kó ti wá lẹ́sìn tó lè máa sàfọmọ́ṣẹ́ fún la ilaha illallah tábí lọ bọ́lọ̀ wọn bá lọ́sẹ̀ mú wa dúró lórí ẹ̀sẹ̀ ó tún ní àwọn ọ̀rọ̀ láti sọ lórí ìkìláàsì kí làpẹrẹ tàbí mọ̀ pé ìkìláàsì ń bẹ lára èèyàn kí làpẹrẹ tí èèyàn bá ń rí pípọ̀ mọ̀ pé èèyàn kàn ń ṣe sẹ́ẹ̀sì yẹn ní ìkìláàsì sí lára èèyàn àwọn kan òyìn láàmà gbé yẹ̀wò ní àti bọ̀ wá subhanaka alhamdulilayi ashhadu an la ilaha